àdìjọ káàbọ̀ sórí ètò yín ètò wa tá a kò ní alefik fìdíìnì lórí ìkànnì one zero one point one power fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùnnígbèlò ní orúkọ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ fi látọ̀dọ̀ Mr Yakubu Abdulsalam láti Òkèhò láti Òkèhò wọ́n ní kí ni ó gbọ́dọ̀ jẹ́ àdìsọ́kàn mùsùlùmí àti pé báwo la ṣe lè dáàbòbò àdìsọ́kàn náà ìbéèrè kejì tí wọ́n tún béèrè ni pé wọ́n ní àtikáàrù wo ni àwọn jàmá yóò máa ṣe nígbà tí imam bá rọra jókòó díẹ̀ lẹ́yìn tó parí khutubah alákọ̀ọ́kọ́ lọ́jọ́ jumọ́ eléyìí ò báwọn èkejì tí màá tún béèrè òun náà ní pé oníbèrèbèrè wọ́n ní ọkùnrin kan jẹ́ ọkùnrin kan jẹ gbèsè owó àwọn tó ní owó náà wá fẹ́ sọ di òfin máa lọ́wọ́ láti wọ́ ọ lọ sílé ẹjọ́ nítòsí súnmọ́ jùlọ ni pé kí wọ́n ju onígbèsè yẹn sí ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àmọ́ ẹnìkan ó wá jáde sí bọ̀ǹbọ̀ láti bá a ṣe àájò kí wọ́n má bàa wọ́ lọ sí ilé ẹjọ́ pẹ̀lú àrọwà sí àwọn tó ní owó láti fún onígbèsè náà ní gbèdéke àsìkò díẹ̀ sí pẹ̀lú ẹ̀jẹ́ àti àdéhùn pé òun ọba san tí ọba padà wàá rí san tí gbèdéke àsìkò náà bá tó ṣùgbọ́n níṣe lẹni tó ṣe onídùúró yẹn ó padà jẹ́ pé Allah ó sì kú lẹ́ni tí kò lówó lọ́wọ́ àmọ́ àwọn tó ní owó sọ pé kò sí tọ́ka àwọn o wípé ọwọ́ òkú yẹn tó ṣe onídùúró ni àwọn ò ti gba owó àwọn nígbà tí ẹni tó jẹ gbèsè gangan sì ń bẹ níbi tí wọ́n ti lè rí mọ́ wọ́n wá ní ṣé àwọn táwọn jẹ́ ọ̀rẹ́ òkú yẹn lè bá òkú yẹn san irú gbèsè owó yẹn àbí báwo ni ojú tí Islam fi wò ṣe rí ìbéèrè ìtọ́wá tẹ̀lé ó náà ní pé wọ́n ní òkú yẹn ó bí ọmọ sí ibi tí ó wà ó sì níyàwó àwọn táwọn wá jọ̀rẹ̀ rẹ̀ wá ń tuwó jọ fún un ṣé irú owó yẹn ṣé òkú ṣé ìyàwó àti àwọn ọmọ rẹ̀ wọ́n lè pín gẹ́gẹ́ bí ogún. Oh. owó tí àwọn ọ̀rẹ́ tù jọ fún ìyàwó àti àwọn ọmọ ẹni tó di olóògbé hàn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. wa wa wa rahmatulahi barakatu. aleykum salaam ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بيري تون سنك باكين انتو يكو جادي سوكا mùsùlùmí. naam. àti báwo la ti lè dáàbò bo àdìsọ́kàn yìí. Hmm. ìbéèrè yẹn gbólóhùn tó kó sínú ó kéré jọjọ ṣùgbọ́n ìdáhùn rẹ̀ fẹ̀ kọjá àsìkò ètò yìí. Hmm. nítorí pé àdìsọ́kàn mùsùlùmí kí a mọ̀ nípa rẹ̀ ká sì ní ká máa sọ ó pàtàkì púpọ̀. sọ eléyìí ní í ṣe pẹ̀lú iman nínú ìmánì náà ní tawhid wa. gbogbo tó ní í ṣe pẹ̀lú iman òun náà ni wọ́n ń pè ní àdìsọ́kàn mùsùlùmí. àdìsọ́kàn yìí gbọ́dọ̀ jẹ́ kó dúró déédéé kò sì gbọ́dọ̀ lábùlà nínú bí tí wùlé òkèrè mọ́. al-iman náà ló ṣe àkójọpọ̀ tawhid tawhid lásán fúnra ara rẹ̀ òbí tó pọ̀ torí ẹ̀ sùnmí ní ìgbàgbọ́ sí ó ní ìgbàgbọ́ sáwọn rẹ̀ ó ní ìgbàgbọ́ ó sì ní ìgbàgbọ́ sí kádàrà péré tàbí aburú rẹ̀. tẹwárí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí ńlọ́jẹ́ pọ̀rọ̀ tó kó sínú ọ̀pọ̀ buhaya púpọ̀. alákọ̀ọ́kọ́ yẹn tá a sọ nípa pé kéèyàn ó gba ọlọ́run ọba gbọ́ lódodo ọwọ́ orígun kan yìí òun ló ṣàkójọpọ̀ gbogbo ń pè ní توحيد الأسماء والصفات أم بكاتا لا تجاي في أواي ما نكوا بوبون تجمع ما دي سوكاي نمبر تو لاسي نكي سيسي نمبر فيه nítorí pò ń gan ní ìpìlẹ̀ ẹ̀sìn ẹni tí ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀bá sì ti dúró dáadáa kó gbádùn kò sí nǹkan tán fẹ́ máa lórí rẹ̀ tó náà jẹ́ kó dúró dáadáa ó gbádùn. torí ẹ̀ eléyìí náà sì ni tó bí kápá kan nínú àwọn mùsùlùmí káwọn jẹ́ kí wọ́n wà lórí àdìsọ́kàn tó dára ọ̀pọ̀lọpọ̀ sì wà lórí àdìsọ́kàn tí ò dáa nígbà tí ìpìlẹ̀ ń bá ti dáa èèyàn jẹ́ pé tí afẹ́kọ́ láti sọ́kàn rẹ̀ ó ní ó sì ń sọ pẹ̀lú fífi ṣe wà hù ànátá lè gbà sọnù ká máa fi ṣe wà torí gbogbo nǹkan tá a kàn mọ́ tá a kópa mọ́ tá a lò kò lè wà lábẹ́ sísọ. So kò lè wà lábẹ́ sísọ ọlọ́run bá ń fẹ́ ká sọ àdìsọ́kàn wa pẹ̀lú ká máa lò nítorí ní ká ṣe ká ṣe nítorí ní ká jìnà sí ká jìnà sí ẹni ọ̀gá tí wàá ládìsọ́kàn tó dáa yìí irú wọn iná ni wọ́n máa ń jẹ́ àwọn orúkọ tí ò dáa pé kí wọ́n ní khawarij mu'tazila jahmiya eh, bákan náà kí wọ́n ní qadariya jabriya ẹ̀ṣàríyà mátòrídíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ eléyìí tó súyọ lábẹ́ wọn yapa sí ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó ní àti sọ́kùn òdodo tó yẹ kó ní kò ní. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù. wọ́n bùkátà ká wá mà nípa rẹ̀ nínú ẹ̀sìn wa. Hmm. wọ́n ní kí láà máa wí nígbà tí ìmáàmù bá jókòó láàrin kótóbà méjèèjì ti ọjọ́ jùmọ̀ àníwìn kankan àní wí nǹkan kan ìjókòó yẹn ìjókòó tó kúrú gbà ni hmm. bí màá bá ti jókòó arípé kò ní pẹ́ kò ní jìnnà tí ó tún náà ró padà ìwádìí fi hàn wá pé kò sí nǹkan kan tí ṣẹ̀ríà tó ní ká máa wí láàrin méjèèjì yẹn hmm. àfi tí ìmáàmù bá sọ ṣáájú kó tó jókòó pé aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu ìmáàmù ti sọ ipò ń tọrọ àforíjì forí ara òun tọrọ rẹ̀ fáwọn jàmáà tó wà lẹ́yìn òun náà ẹ̀yin náà tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ aláforíjì tó ọwọ́ ìtìlẹ̀ ìmáàmù sọ tọ́tọrọ lọ́dọ̀ àpéká tọrọ àforíjì bí wọn sọ pé astaghfirullah ó tó àmọ́ pé gbólóhùn kan pàtó ni ṣẹ̀rí àwa ní ká máa wí láàrin ìjókòó méjèèjì kò sí hmm. wọ́n ní jẹ́yìn bá jẹ́yìn gbèsè tí wọ́n á fẹ́ pé gbé lọ sílé ẹjọ́ níbi tó ṣeé ṣe kí gbèdè látàrí kò rí gbèsè tí ń bẹ lórí rẹ̀ san ẹnìkan wá sí abẹ àgbààgbà pé òun ọba san òun ọba san hmm. òun dúró fún títí tí ó fi san tọ́ba wá ṣẹlẹ̀ pé kò ní kò rí san òun ṣe tán láti bá a san ṣùgbọ́n náà wọn bá pẹ̀lú àkọọ́lẹ̀ tó ti kọ fún ẹni tó sábà àgbààgbà yìí ó kú hmm. ṣáájú kẹ́ni jẹ gbèsè ó tó rí san tọ́ wọn á ní talábìlẹ̀ rẹ̀ tó bá kí wọ́n yẹn nàná rẹ̀ bí wọ́n ṣe ṣèbéèrè yìí ọ̀rọ̀ pé ẹni tó kú ní ọ̀sán gbèsè ńkọ̀ ṣẹlẹ̀ hmm. tí ò bá rí san màá bá a san ó àti ìsí lórí pé kò ní rí san torí pé kò ì hmm. tí ì kú hmm. ẹni tí ó sì tí ì kú ìrètí ń bẹ ìrètí kó lè lówó lọ́la tí ó fi san gbèsè yẹn wà ẹni tó ti kú ẹ má gbé tiẹ̀ wọ́n náà nítorí pé tiẹ̀ ti lọ ẹ sílẹ̀ pẹ̀lú ìtọ́ bá lọ ọlọ́run là ń bẹ̀ ẹ má tún bá a dì mí kù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ àmọ́ bá ń ṣẹlẹ̀ pín ẹni tó jẹ gbèsè ní orí san títí tó ń fi kú hmm. ẹni tó sábàá gbàgbà ò tí kú tọ ẹni tó á pòun so nídùú náà tó sábàá gbàgbà náà bá tún kú hmm. ṣáájú kóun tó san gbèsè ń kò sí tàbí ṣùgbọ́n pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀bà san hmm. torí jẹ́jẹ́jẹ́jẹ́ gbèsè wà kó tó fà á kó yí síra rẹ̀ lórí ẹran sì tó yí wàhálà tó yí lóra rẹ̀ lórí ẹni téèyàn fà ó gbé kọ lóra rẹ̀ kò burú ìgbé kọ máa jẹ́jọ́ rẹ̀ wọ́n ní tí ọ̀rẹ́ iye kan ará àti mọ̀lẹ́bí bá kówó jọ fún àwọn ọmọ àtìyàwó tí òkú fi sílẹ̀ tí wọ́n lè pín gẹ́gẹ́ bí ogún àbí báwo níta máa ń pín lógún lábẹ́ òfin ọlọ́run ó náà ní tó kù bá filẹ̀ tó bá yẹ kó kù ló fowó lẹ̀ so nǹkan tí wọ́n máa pín lógún nù ẹ̀bùn tẹ́nìkan wá bùn àwọn ọmọ ìyàwó àtòbí ẹni tó kú ẹ̀bùn tí alààyè bùn wọn nù hmm. wọ́n pín bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ eléyìí ọ̀wọ́ ní ogún. Hmm. àfi tó bá pín lápèjúwe ní ìsìn àwọn èèyàn kówó jọ owó yìí ọwọ́ àtòyè kan láti fi tọ́jú ẹni tó padà kúyùn nígbà tí ń sàárẹ̀ ṣùgbọ́n orí kí wọ́n ń tọ́jú rẹ̀ ni wọ́n wà owó yẹn ó tó mílíọ̀nù wọn àti ìná ju ọgọ́rùn-ún ẹgbẹ̀rún lọ nínú mílíọ̀nù lọ́lọ́run ọba kúkú fi gba ẹ̀mí ẹni tí ń sàárẹ̀ o wọ́n á kú nine hundred thousand nine hundred thousand tó kù yẹn á pín lórí àwọn ẹni tó kù yẹn bá fi sílẹ̀ sáyé gẹ́gẹ́ bí ogún torí pé ńgbà táwọn èèyàn ti dá tí wọ́n ti kó lẹ̀ fi kí wọ́n fi tọ́jú rẹ̀ wọ́n ti bùn owó tí wọ́n wá bùn ó ti di tiẹ̀ tí ọba ń ná bá fi kú yóò bọ́ sínú ogún eléyìí tí wọ́n pín fáwọn ẹni tó bá fi lẹ̀ jazakumullahu khairan sheikh uh, zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí àwa tá à ń bẹ ní agbègbè yìí àti jákèjádò nàìjíríà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ní fáwọn tó ń bẹ lókè òkun láti fi pè wọlé sórí ètò. hello. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ ibi ẹ ti ń pè yìí. olùdín ló ń pè láti èkó ní agége. kí ni ìbéèrè yín. ẹ̀bá ẹ̀bá ṣíṣe kọ́lá àpọ́lẹ́ nígbà tẹ̀láṣà lójú. ìbéèrè wa ni pé ẹjọ́ tó bá ṣẹlẹ̀ pé ẹnìkan ṣaláìsí ṣùgbọ́n kò sí nàìjíríà abroad ló wà tó ìlú ṣaláìsí sí àwọn ọmọ tó dẹ̀ bí náà òun ni wọ́n ṣaláìsí sí ó wá ní pọ́pátì kan tó rà kalẹ̀ síbí tí ó jẹ́ pé bàbá àti ìyá ló fi sílẹ̀ bàbá náà ti wá kú àwọn ọmọ tẹ̀ tí wọ́n ti ṣàrímẹ̀ láti mú ìyá kúrò níbẹ̀ lọ síbòmíì so àwọn tó dẹ̀ súnmọ́ tó jẹ́ bí àlẹ́ tó mọ̀ fa àwọn property mi wọ́n ti sọ létí wọn pé kọ́ jẹ́ kọ́ mọ àwọn property mi tó kù kọ́ lè ṣe ohun ìyá ṣe ẹjọ́ ìjẹ́ irú property bẹ́ẹ̀ ńgbà tó ti mú ìyá yẹn kú ń bẹ̀ tó lè fi bẹ̀ wọ́n lè fi property yẹn rẹ́ǹtì wọ́n máa fi kọ́ kówó yẹn fún ìyá yẹn láti máa fi jẹun ṣùgbọ́n tí àwọn ọmọ yẹn fi wálé fún àwọn fẹ́ kún àwọn ọmọ rẹ bi láti wá bi láti tẹ́tù sí bí ń sìn àbí kí property yẹn kí wọ́n fi kalẹ̀ bẹ́ẹ̀ kọ́ fà lé àwọn tí wọ́n mọ̀ pa property ẹ̀ tó kù lọ́wọ́ alhamdulilayi ẹni tí ó ṣaláìsí sí ìdálẹ̀ nílùú òkèèrè hmm. ṣùgbọ́n tó ní dúkìá ní nàìjíríà níbí so tí ó bá ṣaláìsí dúkìá rẹ̀ tiẹ̀ náà ni ó máa jẹ́ tó bá sì jẹ́ pé lílọ tiẹ̀ ni n tó ṣẹlẹ̀ òun lọ ọmọ ṣẹ́kù. Hmm ọgbọ́n tí bàbá fi sílẹ̀ sáyé àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ náà ni ọ̀dà àbóbí rẹ̀ tó bá fòbí náà sáyé. tó bá ṣẹlẹ̀ pé àwọn ọmọ náà ń bẹ nídàálẹ̀ nílùú òkèèrè yẹn àwọn ò sì tí ì ṣetán láti padà sí nàìjíríà. kò sí nǹkan tó burú pé ilé yìí wọ́n bá wọn fi háyà. gbogbo owó tí máa ń jáde ń bẹ̀ wọ́n lè máa bá wọn sọ àbí kí wọ́n máa fi ránṣẹ́ sí wọn kó máa àwọn lè má ṣetán láti padà sí nàìjíríà àmọ́ kí wọ́n á níjà tí wọ́n ń bówó tí wọ́n bá pa láti nàìjíríà jà hmm. tẹ̀bí dúkìá bàbá wọn lọ pa wọ́n hmm. owó yìí wọn ò lè bówó jà hmm. torí rẹ̀ torí pé ńgbà mí àwa náà ta sọ pé a fẹ́ bá ẹni tó ti kú mójútó dúkìá rẹ̀ àníyàn wa ńgbà mí ọmọ ń bùkátà àtúnṣe torí tá a bá fi ṣèkẹ́wọ́ pé àwọn ọmọ òṣètán láti padà wá sílé ilé sì bẹ́ńlẹ̀ ó ń bùkátà ká fi háyà bẹ́ẹ̀ bó láti sowó rẹ̀ gbogbo eléyìí ẹ̀ ṣèbéèrè nítorí pé bàbá kú bàbá kú ni bàbá tó nílé kú àwọn ọmọ rẹ̀ ṣẹ́kù tó ẹ kówó ń jọ kẹ́ fi ránṣẹ́ sáwọn ọmọ kẹ́ ẹ sì fi ọ̀rọ̀ lé lórí pé bí n bá ti ń tẹ̀yìn lọ́wọ́ ẹ máa pin níbàámu pẹ̀lú ṣẹ̀ríà lọ́ba tó. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. kí n kọ́ yín. àmì ó kí n béèrè yín o béèrè mi àkọ́kọ́ ni pé lórí iṣẹ́ ṣíṣe fún obìnrin hmm. jẹ́sẹ̀ ní àsìlámù gba obìnrin láàyè láti ṣe agbófinró ní alákọ̀ọ́kọ́ ní ìjẹ̀jọ́ mo béèrè béèrè kan àlàyé wọn ó kú díẹ̀ tí mo tó ní ìdílẹ̀ lórí pé téèyàn bá fẹ́ ṣe ẹ̀bùn àbí ẹ̀fẹ́ fún yàn ní ọrẹ tí mo ń gbìyànjú láti béèrè níbẹ̀ ni pé gẹ́gẹ́ bí òkú ẹ̀bùn lèèyàn fọ́ ọmọ ní àbọ̀ rẹ̀ kẹ́ ẹ̀bùn àtẹ̀gbẹ́ tó wúyàn lórí rẹ̀ lókè àtúrí tó ṣe mú gan ọ̀rẹ́ ní tó ti wúyàn wá ní ìlànà owó náà lè gbà sí àwọn nǹkan wọ̀nyí láàrin ìlẹ́sì ìbéèrè ìbéèrè. ẹ lórí bóyá wọ́n fẹ́ ṣe ìbéèrè lórí pé kí ni ìyàtọ̀ láàrin ẹ̀bùn àtọrẹ ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ béèrè wọn lórí àwọn lórí ètò iná tá a ti ṣe kọjá sẹ́yìn a ti dáhùn rẹ̀ dáhùn rẹ̀ dáhùn rẹ̀ dáhùn rẹ̀ láì mọ ìgbà torí ẹ̀ ẹ má tún jẹ́ ká tún ẹsẹ̀ padà sẹ́yìn náà ṣe é ìyàtọ̀ tó wà láàrin ẹ̀bùn àti ọrẹ wọn rẹ ẹ̀bùn yẹn ní nǹkan torí pé ń bùkátà ni ẹ̀bùn kò sí bùkátà fún hmm. wọn máa ń bunra wọn lẹ́bùn torí kí rẹ̀ pọ̀ lè bá wà hmm. torí kífẹ̀ ò lè bá ara ìjókòó láàrin wọn ṣùgbọ́n rẹ ìyẹn máa ń tààyàn lọ́rẹ nítorí pé ó ní bùkátà sí kò bá jẹ́ mọ̀lẹ́bí lẹ fẹ́ ta lọ́rẹ kò bá jára ta lẹ fẹ́ ta lọ́rẹ kò bá jẹ́ mọ̀lẹ́bí lẹ fẹ́ bùn lẹ́bùn kò bá jára ta lẹ fẹ́ bùn lẹ́bùn kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n kẹ́ ẹ̀ mọ̀ pé bùkátà ló bí à ń tani lọ́rẹ hmm so ìfẹ́ la fẹ́ fi ẹ̀bùn pè kọ́ra ìjókòó láàrin wa àti ẹni tá à ń bò lẹ́bùn. hello. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ibi ẹ ti ń pè yìí. Ẹ kàrọ̀ o, Sọláàmù Ìdá mi ń sọ̀rọ̀, àbúrò Alex Látọ̀yọ̀. Kí ni ìbéèrè yín? Ẹ̀jọ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dòkítọ́rù nìkan pípé tí àwọn ògbóyàn bá gbọ́yàn pa pé dandan kéèyàn kúnlẹ̀ àbí kéèyàn bẹ̀rẹ̀ láti fi kí wọn pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ àwọn kọ́yàn lọ́mọ kéèyàn sì wò pé èèyàn fẹ́ẹ́ ṣe lọ́rùn èèyàn fẹ́ẹ́ ṣe tòjú náà kí lèèyàn ń ṣe láàrin. ọ̀dà alhamdulilayi ẹ̀rọ tọ́lọ́run lè bá a bá ní má ṣe nǹkan kí ẹnìkan nínú àwọn èèyàn wa ní ọgbọ́dọ̀ ṣe hmm. kò bá jọbi wa kò bá má jọbi wa mọ̀ pé gbogbo wa náà yẹ ká mọ̀ pé àṣẹ ọlọ́run ṣe má tẹ̀lé ìlànà ọlọ́run kò ṣe é tàkìtì pakọ́ sí. Hmm. èèyàn tó fẹ́ jẹun pa láti sin nǹkan kan ẹ̀dá ọlọ́run ló náà gẹ́gẹ́ bíi tiẹ̀. anábà hmm. muhammed sallallahu alayhi wa sallam ó sì ní innama ta'atu bil ma'ruf. ọ̀tọ́ ká gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu tẹ̀ láti rẹ̀ àfi tó bá pé ní tí ń pa wá láti ọ̀takùtọ̀ lọ́n kọ́takùtọ̀ anábì muhammed sallallahu alayhi tó bá kúnlẹ̀ tó dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ tí wọ́n lè fi garanti àlùjánnà fún hmm. so eléyìí ni so àmọ́ tó bá tẹ̀lé tọ́lọ́n tó tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam hmm. ìyẹn máa tara rẹ̀ sórí rẹ̀ hmm. wa man yuti' Allaha wa rasulahu faqad faza fawzan 'azima ẹnikẹ́ni tó tẹ̀lé tọ́lọ́ àti tìránṣẹ́ rẹ̀ ó ti jèrè lérè ńlá eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ta kó báwọn bàbá wa pé wọ́n ń jẹ wá pa láti ṣe ń tọ́lọ́ wọn fẹ́ bọ́yá èèyàn ò rálá ṣe fún wọn dáadáa ni bàbá wo orí wo ni bàbá yẹn ní lọ́rùn tó ní èmi mọ pọ́ láṣẹ takótọ́ lọ èmi mọ pọ́ láṣẹ takótọ́ anábì sallallahu alaihi wasallam kò sí bàbá náà tó gbọ́n tí èsì pé nǹkan kan sọ pọlọ rẹ̀ tí ó finú fẹ́dọ̀ sọ fọmọ pé mo ní ọ takótọ́ lọ nǹkan takótọ́ anábì mm. sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. hello. hello. salaamaleykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹtí ń pè. ibrahim ló fẹ́ láti ètò. kí ni ìbéèrè ìbéèrè mi fáwọn dọ́kítọ̀rù wa ni pé ẹni um, fẹ́ kọ́ bá ṣàlàyé bá ṣe ń ṣe ètò ìkejì ọmọ nílànà ìpàdébẹ̀ ọmọ ìpàdébẹ̀ ọmọ ìpàdébẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó ń ṣiṣẹ́ nínú ọkọ̀ ojú omi bíi ṣìpù hmm. ńlá pé hmm. wọ́n máa wà lórí omi bóyá bíi um, twenty days ten days pé báwo ló ṣe máa máa ṣe ṣé máa máa ṣe kọ́sìtì àti pé báwo ló fẹ́ ṣe ìdámọ̀ waaleykum salaam. alhamdulilayi ibi ọmọ lábẹ́ òfin ọlọ́run èèyàn wò abẹ́ ṣẹṣẹ èèyàn lọ sọnù ṣẹbi tẹ́ wàá sọnù sí ẹ gbìyànjú láti jábí tó ṣe pé kò ní hàn sani kankan nítorí pé islam sọ fún wa pé tẹ́ bá gé ìkànnà tẹ́ bá fárun tẹ́ bá gérun ẹ rí malẹ̀ ẹ sì rí malẹ̀ níbi tẹ́nìkan tí ní màpẹ rí malẹ̀ ń bẹ. Hmm. àwọn olùmọ́ni sábàbí tó wà ń bẹ nítorí àwọn èèyàn bú ni àwọn tó jẹ́ pé amúmimùràwé ni wọ́n pìdán ni wọ́n alásàsí hmm. wọ́n máa wọ́nà láti bá tọmọlà kejì jẹ́ hmm. torí pé gbogbo ohun tó jáde lára rẹ bí ìkànnà bí irun yẹn àwọn fẹ́ lò gẹ́gẹ́ bí nǹkan èlò ni hmm. tàbí pé wọ́n fi ṣe àwọn oògùn òfò eléyìí tá ń bá ká láti lè bá rí ọgbẹ́sẹ̀ lọ́wọ́ wá lè kejì ọmọ nígbà tó jẹ́ lọ sọ sórí àkìtàn fájájẹ́ ọ̀sọ́ sórí àkìtàn ẹlẹ́dẹ̀jẹ́ àbótiẹ̀ wá lọ sọ́ọ́lẹ̀ lórí àkìtàn níbi táwọn ẹni bú táwọn ti wá gbé pa àwọn rí raw material hmm. wàá rí mọ́lẹ̀ níbi tẹ́nìkan kan ò ti ní mọ ibi tó rí sí kò sì hmm. nídìí kíkọ́ á mọ á jẹ́ pé ó jẹ́ kí ẹnu àtẹ̀tẹ̀ ọmọ ajọ́ jẹ hmm. ọmọ á sọ pé bíbá àwọn ọmọ lọ́ọ̀rí mà má dàn wò. so wọn lẹni tí wọn ń ṣiṣẹ́ nu ọkọ̀ omi báwo ni o ti ṣe máa ṣe sọ̀lá kò sí nǹkan tó burú ká ṣe sọ̀lá àti nínú ọkọ̀ ojú omi gẹ́gẹ́ bíi bàálù náà ni lópin ìgbà tá a bá ti lè dábò làlùkíbílà mà yàtọ̀ síbi tí ì sẹ́ẹ̀mà wá ṣe sọ láti ní aládínkù ni àbẹ́ máa ṣe pé ó bùkátà pé bọ́lẹ̀ wà sílé nígbà tẹ́ wàá nu ọkọ̀ ojú omi. Hmm. ní ìsẹ̀yìn ń gbé kù ń ṣiṣẹ́ ní Island tọ́yẹ́ pé tòsítòsí ilé náà ní bá mú kó sọ ibẹ̀ ní ọ̀bọ̀ sí hmm. yóò sí lórí ìrìn àjò kankan tó hmm. wọ́n máa pé sọ láti rẹ pérépéré àti àti rẹ jẹ́ mùsùlùmí tẹ́ wà nínú fattaqullaha mastata'tum rẹ wá ní jẹ́ pé a máa fi tọkọjú omi là ń ti ń ṣiṣẹ́ sì kẹwọ́ fún ta ní bẹ́ẹ̀ tọ́lọ̀ hmm. ńlá fẹ́ sọ fún pé kìnnì kan jọ́kọ̀jú omi tí ọ̀ màá ni àbọ̀lọ̀ hmm. ńlá fẹ́ sọ fún pé nítorí pórí omi la bá a wà hmm. ẹ máa sí náà gbogbo wa torí pé kò sígbà tí kò lè wá mú yàn lọ ibikíbi tó bá wà kò síbi tí kò ti wá mú ọ mùsùlùmí sì fẹ̀sìn ṣeré nítorí níta Hmm. kí ló mú yín máa bẹ́ẹ̀ náà kọjú ẹ̀ bí owó tẹ̀ ń wá náà hmm. hmm. tó ẹ wàá ti torí ń jẹ ẹ gbàgbé ń fẹ́ jẹ tó ètò wa burú jù ó ní pé alẹ́ wàá náà kọjú omi bẹ́ẹ̀ ṣe wí ẹlòmíì oṣù méjì ẹlòmíì wọ́n lè sogún jọ́ a mọ̀ pé yawmul jumu'a yóò bá wa ń bẹ̀ ẹ sì mọ̀ pé solatul jumu'a àyèfi ráàrì dandan dandan mùsùlùmí tí ì sáláàrin kìí sobìnrin kìí sọmọdé kékeré tí ò tí ì bàlágà kìí sọ onírìn àjò kìí sì ìṣẹ́rú hmm. so àwọn eléyìí kò sí nídìíwọ́ kan tá a lè pín in lọ́fà tí òfin lọ sí jùmọ̀ à hmm. ojúlówó ọ̀ràn yẹn ni sọ̀láàtì jùmọ̀ à ń ṣe lórí gbogbo mùsùlùmí tí ọ̀bá rí bá wọn. Hmm. sọ ìwọ wá wà nù ọkọ̀ ojú omi bó lẹ́tì wàá máa ṣe sọ̀láàtì jùmọ̀ à ẹ lè ṣe sọ̀láàtì jùmọ̀ à nù ọkọ̀ ojú torí kìí ṣèlú lẹ wà orí omi lẹ wà irú eléyìí léwu fún ẹ̀sìn àti ọjọ́ iwájú yín. tó ń tẹ́ ọkọ̀ ọlọ́pàá bọ́kọ̀ ètò àti fi kudukudu ṣe ni hmm. ẹ kó nu rẹ̀ wọ́n gbé wá sétí bèbè so ẹ lọ ṣe sọ̀láàtì jùmọ̀ abẹ́ bá ti ṣe sọ̀láàtì tẹ padà sẹ́nu sẹ́yìn hmm. sọ̀láàtì tẹ ti láàrin wákàtí kan kò pé kí sí ọ bàjẹ́ hmm. tá a bá ní tanra wa jẹ́ téèyàn bá sì jẹ́ pé èèyàn ń fi àti wàlìjánà rẹ̀ ṣeré ẹ lọ ṣe sọ̀láàtì kan tún dá yín padà ẹ ẹ̀yin lẹ́ẹ̀ máa sanwó gbígbé tí wọ́n máa gbé yín lọ gbé yín bọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ torí pé àgbọ̀dọ̀ fàlùkìyà máa wá ṣeré ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube líǹkì tí ẹ lè fi máa fi darapọ̀ mọ́ wa ẹ wọ facebook ìkànnì ojúwe wo mi wọ facebook lọ ẹ fi ọládùn ní bèlú wa ẹ rí líǹkì yẹn níbẹ̀ àti kẹ́sì lọ sí facebook page wa pẹ̀lú ẹ tún rí níbẹ̀ zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello hello hmm. ojú òpó yẹn ò jágara ẹ má bínú hello hello hello hmm. ìyẹn náà ò tún jáde o padà hello hello ìyá padà dàbí ẹni pé àwọn ìpè ọ̀hún wọ́n ń tira wọn plus two three four zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí à ń lò náà nù inshàlá. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ̀ tí ń pè yìí. omi yà ń sẹ́yìn ló ń pè láti ìgbà òtí. kí ni ìbéèrè yín ìbéèrè ni wípé ẹni tó bá ní sídẹ̀ǹtì àbí tó bá ní egbò nípa àwọn orígun àlọ́lá mm-hmm. bóyá bíi ẹsẹ̀ àbí ọwọ́ àbí ojú mm-hmm. ṣé ìgbàláyé wà fún nítàn láti máa ṣàlọ́lá dábẹ̀ sí ni àbí láti máa ṣe táyà máa àti pé ìgbà wo ló lè ṣe táyà máa mú dà. ẹni tó bá pé ìdíwọ́ ń bẹ fún bí ààrẹ eléyìí tó lè kọ dínà kó lomi ẹni pé omi tún lè dákún ààrẹ tì àbí à ń bẹ̀rù pé tó bá lomi àti san ní tí ń ṣe yẹn lè tún pẹ́ díẹ̀ sí i tó hmm. lè máa ṣe tẹ̀yọ̀ mọ́ títí tí ń tí ń ṣe tí ó fi kó ń bẹ̀. ṣùgbọ́n tó bá ń pé ojú egbò kan lọ́kàn wà níbi apá àbẹ́sẹ̀ láwọn àyè ibi tá a máa fọ̀ nínú àlùwàlá tá ti bá fi nǹkan kan lé ojú egbò yẹn bíi bandage àbí plaster so yóò máa ṣàlùwàlá dáadáa gẹ́gẹ́ bí gbogbo yẹn ṣe máa ṣàlùwàlá ṣùgbọ́n tó bá ti ṣàlùwàlá dé ibi tí plásítà wà yẹn yóò kàn fomi ra bẹ̀ lórí ni yóò fomi ra òkè rẹ̀ káríkárí hmm. tó bá jẹ́ báńdéèjì náà ni yóò fomi ra káríkárí lọ́nà tó ṣe pé kò ní mu mi yóò jìgbìnì hmm. yóò kàn fi ra lórí tá a fi mọ̀ pé omi kan bíi náà tó hmm. bí ó sì máa sin lọ́nu tó bá jẹ́ pé àyè ń bẹ fún láti fi báńdéèjì láti fi yí egbò yẹn po àbọ̀gbẹ́ yẹn po àbí plásítà kí wọ́n fi lẹ́ ojú egbò yẹn tó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ tí máa kàn ṣe tẹ̀yà múmu lásán á jẹ́ kó fẹ́ sin lọ mi láì ṣe mara. Hmm. hello. hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ iye tí ń pè yìí. abdulhakeem ló ń sọ̀rọ̀ láti ìlọrin. kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè méjì ìbéèrè aláwọ̀kọ́ mo ń gbìyànjú láti ṣàlàyé fún àwọn kan nípa pé kò sí nǹkan tí ń jẹ́ fidel prayer lọ́rọ̀ ajọ́ mẹ́ta jọra. ẹ kàn béèrè béèrè ẹ béèrè béèrè ṣàkálà. ẹnìkan wá ń dìde láàrin pé kò sí nǹkan tí ń jọ bẹ́ẹ̀ pé ní ayé ànábì pé ànábì ọmọdé ní ń bá wípé kán má dáná gan ìkankan. ẹ mhm, ẹ lọ ẹ lọ. ẹlẹ́ẹ̀kejì. ẹ béèrè béèrè kejì eyín ẹ ṣe béèrè. ìkejì náà. à ń kí ìrànmọ́ group lọ. Mhm. ìmọ̀ràn tí ìmọ̀ràn ó hmm. ṣe tàṣà ìdẹ́rẹ́ kejì tán ó wá gbàgbé láti sálámọ̀ ní tàṣà ìdẹ́rẹ́ kejì hmm. so ó ti wá ṣe àṣàmù àríkùn kó ẹlẹ́ẹ̀kejì fẹ́ dá padà sí kejì àwọn àwa rán létí pé àgbà ṣùgbọ́nla ṣùgbọ́nla àwa dìde so àṣàpù ìmáàmù ṣàṣàn nǹkan kan bí irun yẹn pé ẹnìkan dìde pé kò dáràn anything bá ṣe ṣàṣàlámọ̀ last one náà nìyẹn ìmáàmù ò ṣe. ó ti ó ti yé. ebere ala yóò ṣe béèrè la ń béèrè yẹn kò sí tọ́kàn wá pẹ̀lú fáwọn yẹn tí hmm. wàá kàn ní ya ẹ fẹ́ béèrè tí ò ntí ò yẹ ẹ̀yin yẹn bóyá ntẹ̀yin náà fáwọn so ẹni tó yẹ kí a máa lọ program fún mi kò sí tó kàn wá pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láàrin yín àti anybody. Hmm. ẹ sì má gbàgbé pé owó ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ra program láàrin kan máa bá àsìkò jẹ́ lórí atẹ́gùn. sọ àkọ́kọ́ pé fìdáwọ́ prayer yẹn àdádálẹ̀ hmm. àdádálẹ̀ eléyìí tí ò lábùlánú hmm. kò sẹ́ẹ̀rì kan tó lè rí mọ́ wá fún tádìí rẹ tí ò fi wò sọ eléyìí ń jẹ́ bá. ẹlẹ́ẹ̀kejì ìmáàmù tó gbàgbé tó ti sálámà alákọ̀ọ́kọ́ ní tẹ̀sánfòdò alákọ̀ọ́kọ́ hmm. ṣáájú kó tó ṣe rákà méjì tí sọ̀láàtì kó àbí rákà kan. ṣé wàá ṣe subhanallah tòtí ìmáàmù wa dìde tó pé sọ̀láàtì rẹ̀ tó wáá jẹ́ pé ńgbà tẹ́ parí sọ̀láàtì tán ló tẹ́ lọ́sẹ̀ wá sálámà. ẹni ìmáàmù yìí ṣé kò yẹ kó ṣe ìtaràn kan bẹ́ẹ̀ ni ó yẹ kó ṣe ìtaràn torí asalaamu alaykum tẹ́ rí yẹn hmm. tí ò bá jẹ́ pé a ti parí sọ̀láàtì tọ́káwé ẹni tó bá wá gbàgbé wí ìgbàgbé tó gbàgbé òun ni òní jẹ́ sọ láti ó bàjẹ́ hmm. àmọ́ tó bá máa máa wí ni sọ láti ti bàjẹ́ láti gbà hmm. torí rẹ̀ ó ti ṣàfikún náà sọ láti ní tí ó yẹ ká ṣàfikún rẹ̀ àfi nítorí pé gbàgbé ló gbàgbé hmm. yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá sálámà àṣẹlẹ́mù àlẹ́ kọ́mkọ́m tó wà ń bẹ̀rù ó ti sọ di abala kan nínú ẹ̀yà ọ̀rọ̀ àwọn èèyàn ìyí máa ba sọ láti jẹ tí ó bá jẹ́ pé parí sọ láti lẹ̀ ti wí kí ló dé tẹ̀ sálámà sẹ́ni tó bá sálámà sí ọ̀ngbà tó wà nù sọ̀láàtì. Hmm. jazakumullahu khairan ẹ lọ́wọ́. aleykum salam, o kọ ibi ẹtí ń pè. ó kọ yín o. kí ni ìbéèrè yín. ilé ìyá ni àkọ́kọ́ ní ìpèsè ọ̀rọ̀ sàkáàtì. tí n lọ jẹ́ pé bí a ti gba tó bá pàpè wọ́n máa wọ kí n sọ. but nínú kádàrọ̀ ọlọ́run wa ìyó ọlọ́run pé téèyàn òróró náà bá ti kọ́ máa tóyàn sọ yẹ máa pé láǹdì ọdún ó lè yẹn fi ọ̀tá tẹ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ nose mask ẹ̀ nose ẹ̀ ń tó dáhùn sí ni máa ti lù mí. Hello, hello, hello ọ̀rọ̀ kí lẹ pé ọ̀rọ̀ ní òsì ni. owó táwọn obìnrin máa lò yẹn. naam naam naam. kò ní àwọn Islam kò sí lábẹ́ náà ní samuel akitasi bí tí a ṣe nǹkan náà ní àìlẹ́sẹ̀. ẹlẹ́ẹ̀kẹta. hello hello Mr. Taofik ẹni pé imú lílu àwọn obìnrin ṣé bẹ́ẹ̀ náà ni kí ni ẹ ṣàpèjúwe kan kò yé bẹ́ẹ̀ àgbọ́yìn dáadáa. wọ́n ṣe àwọn Islam kọ mhm. sí. ok bóyá kí wọ́n fi góòlù sí i. naam ọ̀ya ìbéèrè kẹta. ìkẹ̀kẹ́ ẹ̀ fún lábẹ́ yẹn náà ni ọ̀rọ̀ láì láwọn fi máa yọ ọ̀rọ̀ tó máa láì láti kẹ́ náà fi jẹ́ níbí. tá máa ń ṣe kí ni. ẹlẹ́ẹ̀kẹta ni ìbẹ̀rù Tayamam naam. Tayamam. Tayamam. Naam. Ó ti pé ìlú tó kò sómi. Wọ́n nítorí kọ́mbà dáa pé bí rè yá ó ti bóyá ìlú ìjọba tẹ̀lé ìyẹn fáwọn ìlú kan ti tá àmọ́ tó gbọ́ bẹ́ẹ̀ kan kúrò àlè. Ó yẹ wá ní sẹ́ńsì ìjọ kan la ti Tayamam. Ó yẹ wá kakura ń ta pé má ta káàrù kan. Lọ́tọ̀ bá ń lo náà lè pe ilé ìṣẹ́ ìṣẹ́ wọn ta àgbàlagbà bákan náà lábẹ́ yẹn náà ní pípẹ́ ìgbà pé ṣé ìgbà tó ṣe má ti pọ̀ nígbà tó ń lọ tọ̀ ó dà pé ìtọ́ta sí ṣọ́ọ̀bù yẹn tó dáadáa ní kéèyàn gbọ́dọ̀ fọ fún mi àrí ilé ìjọba ìfún ṣọ́ọ̀bù yẹn. ó ti jẹ́ fún àwọn ibi ẹgbẹ́ rẹ̀ ni. ẹni tó jẹ́ pé ṣe oṣù ní ṣe ó sì ti mọ̀ pé tó ń bá gba owó oṣù òun kárí ọdún owó èèyàn pọ̀ tó ní sọ́ọ̀bù òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat ṣùgbọ́n ọlọ́run kádàrà pé kò rí owó tí ó tó yọ zakati náà àkáǹtì rẹ̀ níparí ọdún hmm. látàrí owó tó ń náà ná hmm. báwo ni ó ti ṣe pẹ̀lú zakati lábẹ́ òfin eléyìí tó dọ́gba jù ni pé nígbà tí wọ́n ò ti rí owó tó tó ní sọ́ọ̀bù tẹ́lẹ̀ hmm. níparí ọdún èso lówó sálárì rẹ lè pọ̀ ju zakati lọ ṣùgbọ́n bó lọ́wọ́ ṣé wọ́n ti ná jẹ so ó ti ná jẹ bùkátà rẹ ti gbé lọ ní ti tàn án sọ pé two point something million lówó téèyàn ní kátà pé two million lówó téèyàn ní tó fi yọ zakat á ṣírò rẹ̀ pé lọ́dún tó bá gba àwọn owó oṣù rẹ̀ pé owó oṣù rẹ̀ lè jẹ́ three point three million hmm. three point three million wọn àwọn pé ah, two million mo ní jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ yọ zakat ó lè yọ zakat báyẹn because owó tí wọ́n ń wò pé ó rí o so ìyẹn tó bá gbọ́wọ́ rẹ̀. Hmm gbà tí ọdún kò lásìkò tó yẹ kó yọ zakati ó rí pé owó tó ní lákàntì seven seven hundred and fifty thousand ni nínà ti gba gbogbo owó yòókù lọ so ó ti parí ó lówó lọ́dún yẹn tó fi yọ zakati mm. torí ẹ̀ tó dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ọ́ni pé mi ní tìtorí pé tọdún bá pé owó tí ní yóò tó ń tó ju zakati lọ kí wọn á máa yọ zakati fòfurufú mm. owó tó wà nílẹ̀ tó dájú pé mo ní ìǹbá ni lówó ìǹbá ni ní dúkìá òní wọn máa ń yọ zakati fún eléyìí hmm. jẹba. wọ́n á ní imú táwọn obìnrin máa ń lu báwo ni ìhàwọ́ ní islam kọ sí islam sọ pé kẹ́nìkan kan lù mú hmm. islam sọ kẹ́nìkan kan lù mú etí gan tá ń lu yẹn nítorí ẹgbàá wa wà ní nípa eh, sáràtà ó ìyàwó anabi ibrahim alayhi salam bẹ́ẹ̀ fún náà ló bùn anabi ibrahim alayhi salam ní hajara. ajara tó jẹ́ ìyá anabi ismail aleyhi salam nígbà tí sarata tó gun anabi ibrahim ní hajara sarata sì ti pẹ́ pẹ̀lú anabi ibrahim tọ́lọ́wọ́n hmm. bò fóun lọ́mọ ìṣe tí sarata bùn anabi ibrahim ní hajara hajara di kó lóyún ní kíákíá hmm. so ẹ sì mọ̀ pé àwọn obì òun bá bẹ̀rẹ̀ sí ní ṣe fáàrí sí olówó rẹ̀ hmm. so wípé kíni ẹ̀ lòun ti ṣe kíni ah ìyá wa fura pé eléyìí máa ń fò ń soge ọwọ́ abúra pípọ̀ òun ó sì rí pé òun gé mẹ́ta ní oríkèé rẹ̀ hmm. ṣé ni hmm. ibrahim aleyhi salam hmm. tó fi tánra ìlérí tó so lu etí rẹ̀ méjèèjì kó sì bá dábẹ́ etí kọ̀ọ̀kan ó Hmm. abẹ tọba bá dábẹ ó di abẹ pé ìlérí tó o ṣeun o ti mú ṣẹ. Hmm. tó àti gba náà ṣe wọ́n ti ní wọ́n lu tí fóbìnrin wọ́n sì ń dábẹ fóbìnrin léyìí tí èyí ṣe ti àwọn alárekunda hmm. àwọn aláṣejù tó wọ́n kàn rọra gé nǹkan kínkínní nínú ogbe abẹ ni ọmọ bàá di pé yóò dájá lẹ́yìn àwọn ọkùnrin. tó imú lulu ìlẹ̀ bí tẹ́ ti rí táwọn hmm. á lo mú ike tó ge náà ló débẹ̀ ẹ rí tọ́nà wọn bá ṣèyàn lẹ́ni tó rẹwà hmm. gbogbo à ń lo mú à ń lo etí mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíẹ̀ bí ìgbà mẹ́ẹ̀ẹ́dógún ló lu etí jẹ àwọn àtòyẹ tí lọ síbẹ̀ tí ó wàá lu káàkiri bí ajere ṣe eléyìí oge rọ́wù là ń ṣe ń dà hmm. ìwà rẹ̀ ò ìwà burúkú ló ń gbé ká lọ́gọ́ sí bó ṣe fẹ́ rẹwà tó ní burẹ́wà tó gbogbo à mú à ń lu ó tún lu ahọ́n àṣejù Hmm. ìmọ̀ta fẹ́ fi gbogbo rọ́ọ̀sì hmm. ṣé ń tọkùnrin ó rí nánu tí ó fi lóun fẹ́ fi ọ hmm. àwọn pé ńgbà tí wàá rí ọba dá lulu náà nímú rẹ̀ ọ wà etí rẹ̀ ó sì tún lu bí ebi ọ̀nà mẹ́wàá tọkọ ó fi máa kó fún ọ yọ máa pé àṣìfẹ́ àdánwò àṣìfẹ́ àdánwò ó tún lọ wọra rẹ̀ nu dín kíkẹ́ sọ̀ọ́dá tó ni àlóbìnrin sọ wà nù ó lòun ò lórí ọkọ̀ wọ́n tí wọ́n jẹ́ kó ṣe jẹ́jà rẹ̀ wọ́n ń ṣàpèjúwe kan kò yé pé sọ́dà bíi fífi irun kúrun àkọ́kọ́ ńgbà tí islam sọ pé ọlọ́run láàánú ẹni tí ó bá wọn fi nǹkan kúrun hmm. àtẹni tó tọrọ pé kí wọ́n fi kún kí ṣe dandan kọ́ jẹun hmm. gbogbo nǹkan tí ẹ bá fi kún gúngùn ọrùn yín tó fi gùn ju bó ṣe yẹ lọ hmm. tó fi gùn ju bọ́lọ̀ ń ṣe dá lọ ìyẹn ti bọ́ sábẹ́ kọ́lọ̀ ń lànà kọ́lọ̀ ń sànù wa. wọ́n ní tá a ṣe tẹ̀yámù nígbà tí ò sómi tá lè ṣe tẹ̀yámù nítorí pé a fẹ́ kí alukur'an àbá lè ṣe tẹ̀yámù nítorí wípé àárọ̀ mi àwọn sì fẹ́ kí alukur'an akọkọ hmm. mi kí ẹ lè kí alukur'an nígbà tí èyí ti ṣe jánábà lọ́wọ́ àlára yín hmm. èyí sì ṣe hayib èyí ṣẹ̀jẹ̀ bímọ hmm. ẹ lè kí alukur'an lórí èyí bá ní lórí yẹn lè kí nígbà tó ti jẹ́ pé ẹ̀ní gbé alukur'ani lọ́wọ́. òfin ṣẹ̀rí ọ̀hún sọ pé lálá gbàgádán ẹ gbọ́dọ̀ ṣàlùwà lákẹ́ tó lè ké alukur'ani nígbà tẹ́ ẹ bá ti ní gbé alukur'ani lọ́wọ́ tí ó sì sí jánábà lára yín. Hmm. fẹ́ ké alukur'ani ṣe ń tó burú mbẹ́. àmọ́ fẹ́ gbé alukur'ani lọ́lọ́ ẹ fi fẹ́ kà ẹ̀ ń bùkátà láti ṣàlùwà lá. Hmm. so ǹjẹ́ tẹ̀yàmù ó lè dípò àlùwàlá fẹ́ni tó ṣe pé kò lálùwàlá tó sì fẹ́ gbé alukur'ani lọ́wọ́ ìyapa láàrin lẹ́yìn ìjọba òṣèlú wọn ní títọ́ bá kán sí ìbọ̀sẹ̀ wa ń kọ́ tó tó ní tó lè mú wa bọ́ ìbọ̀sẹ̀ káfí tuntun ẹsẹ̀ fọ̀ nínú àlọ́ àlámì tó pé kó tó di pa àwọ̀ padà kó tó hmm. ẹ kàn rí pé fọ ojú ibi títọ́ kán sí òun tẹ bá ti fọ tẹ fún un tonti pé ń bẹ lẹ́sẹ̀ yín lẹ́yìn tí ń fọ òun kò ti tó hmm. ó wá nù hadith Safwan ibn al ó ní anabi sallallahu alaihi wasallam ń pọ̀ fún wa láti bọ́ ìbọ̀sẹ̀ wa tá a wọ̀ tá a bá wà lórí ìrìn àjò lórí ipa àtọ̀ àbá yàgbẹ́ àbá sùn hmm. yẹn kí tí ẹni tó ti wọ ìbọ̀sẹ̀ tí wọ́n máa fọwọ́ pa tó bá tọ̀ ìtọ̀ yẹn ò pé kó bọ́ ìbọ̀sẹ̀ ńgbà tí wọ́n bá tún àlùwàlá ṣe hmm. ìgbẹ́ kò pé kó bọ́ ńgbà tí wọ́n bá tún àlùwàlá ṣe hmm. oorun kò pé kó bọ́ yẹn nígbà tí wọ́n bá tún àlùwàlá tí ó tún mi ń jẹ́ náà àyàfi tó bá ké jánábà ní bá ń bẹ lára rẹ̀ jánábà bá ti ń bẹ lára dandan dandan ẹ̀ bọ́ bọ́ sẹ́yìn ẹ fi wọ ìwẹ̀ jánábà pé pérépéré pẹ̀lú àlùwàlà wà náà lẹ́tọ̀ọ́ tó tún ìbọ̀sẹ̀ wọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ bọ́ nítorí rẹ̀ túláàsì àbẹ́jẹ̀ ìbímọ ẹ bọ́ nítorí rẹ̀ túláàsì àmọ́ pọ̀wọ́ pé tọkàn kan sí bọ́sẹ̀ ẹ fọ bẹ̀nu ni tẹ bá ti fọ́nù títọ̀ ń bá sì rìn dára yín ẹ rí i pé ẹ fọ bí títọ̀ wà lára yín bọ́bá tán ẹ má gbàgbé pé ẹ lè má darapọ̀ má wa ní ìkànnì youtube ẹ lọ sí facebook page wa ẹ fi ọ̀làdùnní belò wá líǹkì tí ẹ lọ papọ̀ mọ́ youtube tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ẹ máa láìkí ẹ máa ṣíà rẹ̀ kẹ́ tún máa fọ́lọ̀ kẹ́ ẹ sì tún máa sọ̀sìkírábù síbẹ̀ pẹ̀lú zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ọ̀dà ẹ lọ́wọ́. Àríkún Sálámù Rọ́ṣùntìlá ọkọ̀ ibi ẹjí ń pè yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sán pé láti lè ṣe wọlé. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé tí nǹkan méjì padà ṣe tó bá tẹ́yìn bá tẹ́yìn bá fẹ́ ṣe nǹkan méjì hmm. tó ti wá rúyàn lójú tẹ́yìn bá fẹ́ ṣe iṣẹ́ ara tó báwo ni wọ́n ṣe àdúrà àti nọ́tìlà tẹ́yìn oṣù tẹ́yìn oṣù báwo ni wọ́n ṣe báwo ni wọ́n ṣe ṣe. Ìbéèrè mi kejì ni pé báwo ni èèyàn sì máa ń wọ jẹ́nẹ́bà. Hmm. Eh, ọ̀dà mo ti gbọ́ yín. wọ́n ní báwo la ṣe máa ń ṣe al-istikhara. wọ́n nu hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma wọ́n lẹ́nu nabi sallallahu alayhi wa sallam máa ń kọ́ ni al-istikhara ẹ̀bùn sì máa ń kọ́ ni al pété nìkan nu wa tó bá pinnu láti ṣe nǹkan kan ó ń gbèrò láti ṣe nǹkan kan kọ́ ló ń ṣe sọ láti rákà méjì tí kì í sọ̀ràn yẹn náfìlà ni sọ̀láàtì rákà méjì pẹ̀lú àníyàn pé sọ̀láàtì lẹ́sítẹ́kọ̀rọ̀ hmm. tó bá parí rákà méjì yẹn wàá a ṣàdúà hmm. àdúrà tó ṣe ń bẹ̀ ń bẹ nínú hisnul muslim hisnul muslim yẹn ti túmọ̀ rẹ̀ sí yorùbá wà kàn wàá bá dùn àyẹn bẹ̀ hmm. tó wàá ṣàdúà yẹn ètò sì dájú ní kò ṣàdúà yẹn lẹ́yìn ìgbà tó bá parí kó tó ó fi síwájú ọlọ́run wọ́n lọ́run tó bá hàn kó rí ń bẹ́ nù ká yìí fún mi láyé mi àti lọ́rùn mi hmm. ṣe ṣíṣe rẹ̀ ń rọrùn fún mi hmm. tó bá jẹ́ pá burú lọ́wọ́ àánú rẹ̀ láyé mi àti lọ́rùn mi sẹ́rí rẹ̀ kúrò lọ́dọ̀ mi sẹ́rí hmm. èmi náà kúrò lọ́dọ̀ rẹ̀ kó wá fi ètò lóore jùlọ kó fi jarọ́ rẹ̀ fún mi eléyìí ni àdúrà istikhara ìsìláàmù ò sì sọ pé tó bá ti ṣàdúrà istikhara ọ̀ làlàrí àbí tó bá di títí orí funfun àbí ó dijú orí dúdú òun náà ló fi ṣèdájọ́ kò sí tọjọ bẹ́ẹ̀ bá lálàárí nǹkan kan tó bá jẹ dáadáa kọ ọbẹ lọhùn pé kọlọ ń jẹ dáadáa ṣẹlẹ̀ ó sì sọ fẹni tó nífẹ̀ẹ́ sí tó bá lálàá tó ráì dá ọbẹ lọhùn kọlọ mọjà ìdáyàn ọṣẹlẹ ó sì nígbà nìkan kan gbọ́ àmì tó bá ti ṣe àdúrà istikhara tọkàn rẹ bá ti balẹ̀ sí tó fẹ́ ṣe kọ́ máa lọ ọlọ́run fi hàn pòórè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ bá ń ṣe hílàhílo lórí ní tí fẹ́ dáwọ́lé o ó túmọ̀ sí fi hàn pé nǹkan ọ̀dà ni hmm. eléyìí ni islam ní ká máa ṣe kí lọ sílò níyàwó hmm. àbí ká máa pé kẹ́nìkan bá wádìí tí ọ̀sọ̀ tó ń gan ọ̀dára rẹ̀ mọ̀ ni wọ́n á dáwọ́ mà eléyìí wọ́n ní báwọn láti máa wẹ̀wẹ̀ jánábà ẹ pàdé wa lórí ètò hudan àlàyé rẹ̀ ọ̀wà yín bẹ́ẹ̀ àmọ́ nínú wa a kàn máa tanra wa jẹ lápá ntìjú ẹlòmíì gan màlúwa láàṣì òdodo ọ̀rọ̀ nu ẹ̀sìn tó láàṣì nù rẹ̀ báwo ló ti fẹ́ ṣe tó fi wá là támánsẹ̀ tí ì sọ àwọn nǹkan míì tó ti bẹ́ẹ̀ lọ so ìbéèrè tẹ̀sìn ìbéèrè tó dáa ni ọlọ́run sẹ́yìn lẹ́sàn rẹ̀ ṣùgbọ́n ìpàdé wa ní láti. Ghana. tọ́ kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé tí èèyàn máa ń kírun bíi tí à ń kírun jàmbá èèyàn wá kíka fáti àti ẹ̀ láwọn ṣé ẹni ẹ níwọ̀n. padà alhamdulilayi ó wá nínú hadith Ubadah ibn as-Samit radiyallahu anhu ẹni tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbé jáde. lẹ́yìn anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan anábì hmm. wa bi wá léèrè pé la'allakum taqra'una khalfa imamikum ṣé èsì pé ẹ̀ máa ka kí lẹ́yìn àwọn lèmáàmù yìí hmm. àwọn adáhùn pé hadhan ya rasulallah a máa kí lẹ́yìn lèmáàmù wa ṣùgbọ́n lásùrẹ́kẹ́ anábì hmm. wa ni la taf'alu ẹ̀ gbọ́dọ̀ tún dáwọ́ máa o illa bi ummil kitab àyàfi fatiha nìkan fa innahu la salata liman lam yaqra' biha torí kò sí sọláàtì fún gbogbo ẹni tó ṣe sọláàtì tó kùnà láti ké fati àmbẹ eléyìí kárí lè máàmù àtẹni tí ń bẹ lẹ́yìn lè máàmù àtẹni tí ń dá sọláàtì ṣe láwọn sọláàtì lè mẹlẹm yẹ kọrọ lè ọmọlẹ gbogbo ẹni ṣe sọláàtì tó kùnà láti ké fati à kò ní sọláàtì torí ẹ ìmáàmù wa yóò ké fati à àtàwọn lẹ́yìn rẹ̀ náà á ké fati à ìmáàmù ó yẹ kó máa dákẹ́ díẹ̀ lẹ́yìn tó bá ké súrà tán kó tó rò kó àwọn fi Fatiha wá síbẹ̀ yẹn dídákẹ́ yẹn ó ṣe dọ́gba pẹ̀lú tó wà nù súnà wànàbí máa dákẹ́ ẹrú ẹ̀ tó bá kí ó tán kó tó di pòròkò tí ìmáàmù tiwẹ̀ bá sì dákẹ́ bẹ́ẹ̀ àṣekẹ́ tó bá ti ka Fatiha tiẹ̀ tọ́kàjá ìgbà tó bá dẹnu lé súrà làwọn ò súré ké Fatiha tiwa á wà tẹ̀tí gbọ́n tó bá ṣẹ́kù nù tí ń ké lẹ́yìn ìjẹ́bù sí jẹ́. jazakumullahu khairan sheikh ọkọ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí kọ́lọ̀ nǹkan bá fi san lẹ́sàn lórí láyé bí àtìlọ́jọ́ àgbéǹdẹ̀lì kìyàmà ọkọ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà sẹ́ńtà ìṣànú ajé lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀ kan ọkọ pàtàkì lọ́wọ́ abu amina àti afa ismail jazakumullahu khairan ọ̀làdùnní bello ló kọ̀